yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ò ní ìtàn tírú wọn bá padà wá tàn wọn kì í pẹ́ tán ẹ jẹ́ ìfẹ́lẹ́ ìgbà gbogbo àwọn ọ̀dọ́ làǹgbà nímọ̀ràn kó tó di pé mo kàn lu àgbàmì ètò tòní ká tẹ̀ jẹ́jẹ́ ká ṣe jẹ́jẹ́ ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á pẹ̀lú ọjọ́ orí mi níwọ̀n báyìí ojú rí tó ó pẹ́ díẹ̀ náà tákùkù adìyẹ ti dáyé orí ẹ̀ ní òkàn tóbi ni èèyàn máa gbìyànjú èèyàn máa ṣe làálàá pàápàá jùlọ tá a bá fi ara ṣiṣẹ́ fún wọn ní kì í pẹ́ lọ́wọ́ ẹni torí apá báyìí ńlára èjìká ó níye kan nì ẹ mọ̀jà á sọ wípé láàrin ọdún bíi mélòó kan báyìí ó fẹ́ di nǹkan báyìí tí ò sì sí iṣẹ́ kan pàtó lọ́wọ́ rẹ̀ tó ń ṣe ẹni tí kò ní ìtàn tírú wọn bá tàn wọn ní pẹ́ tán kó mọ jẹ́ ọ̀rọ̀ mọ̀rọ̀ fún gbogbo ẹ̀yin ọ̀dọ́langba tó ń sáré <laughs> mọ́tò fẹ́ lọ kọlù kẹ̀kẹ́ tó fẹ́ gun mọ́tò tí ẹgbẹ́ bàbá bàbá rẹ̀ gan ò tí ì gùn tí ò sì sí iṣẹ́ kan pàtó tí ń ṣe ẹ̀já rọra ṣe o tá a bá ń sọ pé ọjọ́ ọ̀la orílẹ̀-èdè ń bẹ lọ́wọ́ wa kí wá ni àwọn nǹkan tí àwa náà ń ṣe ṣáà lè gbàdúrà pé kí ọmọ ojogun iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ wa yìí ẹyin kọ́ mọ jogun rẹ̀ lọ́wọ́ wa <laughs> oyè yín oyè gbogbo wa ẹ̀já tẹ̀ díẹ̀díẹ̀ nítorí pé ẹni tó bá lọ tàn tí ò sì ní ìtàn ìròyìn ẹ̀pẹ́ tán èmi á pẹ́ torí mo ní ìtàn mò ń tàn ní ìsìn ní wọ̀ọ̀kùn ẹ̀yin náà ó pẹ́ torí pé ẹ ní ìtàn kẹ́ ẹ sì tún farabalẹ̀ kẹ́ ẹ lè ní ìtàn kẹ́ ẹ lè bá a tàn pẹ́ láṣẹ ọlọ́run ọba mi. àdúrà ni fún gbogbo ọmọ ọ̀dọ́ tí mò ń bá wí tí mò ń bá sọ̀rọ̀ tàbí gbogbo ẹni tó bá ń gbègbésẹ̀ kan tàbí èkejì fẹ́ máa sáré ju kádàrá lọ wípé kí wọ́n ní sùúrù kí wọ́n dúró de àsìkò ọlọ́ kán sì tẹpá mọ́ṣẹ́ wọn torí pé ọ̀la yìí ó sì máa dáa. Ọláyínká Báàsì lórúkọ tèmi àtàbàtúbà bẹ̀rẹ̀ orin àtọ́kùn <laughs> ètò bá bẹ̀tọ̀ fún àyìn tí a ṣẹ̀ṣẹ̀ ń rí ọláyímíkà fún ìgbà àkọ́kọ́ hmm, àyájọ́ tẹ̀ ń wo ìgangan náà lẹ́wọ̀n wò ètò bàbá ètò pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín mo tún ti kalẹ̀ sórí ètò ẹ rí baba alágbára tí wọ́n jó wọlé lẹ́ẹ̀kan <laughs> púpọ̀ <laughs> púpọ̀ nu yóò ti mọ̀ wò pé ọba baálẹ̀ ìlú wo rè àbí alága ìjọba àbílẹ̀ wo ṣolóṣèlú ni wọ́n ní àbí ìjòyè ìlú kan amúlùdùn ni wọ́n tí wọ́n bá sọ pé èèyàn ń kéwì mo gbé fún wọn tí wọ́n bá ní pé èèyàn ń sun ìjálá tiwọn náà ni ọ̀nà wo ni wọ́n wá ń gbà á sun ìjálá tiwọn ẹ jẹ́ kókó na orúkọ wọn bẹ̀ náà sórí afẹ́fẹ́ orúkọ wọn ni Akin Ògúndòkun tí orúkọ ọ̀tàgé tí wọ́n ń jẹ́ ah, ṣe ń bù fún yín ó lè mọ̀ yí àwọn kan <laughs> wìnrin wìnrin wìnrin wìnrin òun dà lẹ́nu wíníwíní kí ọmọ ọgbà yìí ni. ìbà ọlọ́run ìbà ìyàn àtàbàtúbù ìbà ọlọ́run ìbà ìyàn ọba dání má gbàgbé àjùbà rẹ o ìbà Ọlọ́run ìbà ẹ ọba dání má gbàgbé àjùbà bàbá ìbà Ọlọ́run ìbà ẹyàn ìbà fún gbogbo èèyàn àti ń gbọ́ wa lásìkò yìí pátá gbogbo yín pátá lákì ẹ ò ní ìmọ̀nira lágbára lọ́wọ́ ọba tó dá gbogbo wa pátá po ìbà fún gbogbo èèyàn àti ń wo Orísun lásìkò yìí gbogbo yín pátá ẹ ò sì ní mòṣìn ètò bàbá ètò ètò bàbá ètò ní ètò bàbá ètò náà la wà yìí gbogbo yín pátá ẹ máa kú kalẹ̀ bójú bá farabalẹ̀ árímú mm. ètè tó bá farabalẹ̀ arágbọ́n ọ̀sàlẹ̀ mm. ọmọléèwé tó bá farabalẹ̀ apáṣẹ ọ̀rọ̀ òdodo ni akínọmọdé sọlá ènìní ló mú kókó wúwo ọ̀rọ̀ pọ̀tọ́ ọyún bàbá àwọn lẹ̀kẹ̀ akin ọmọ Ògúndòkun lèmi jẹ́ akin ọmọ tó tó ṣiṣẹ́ akin lọ́jọ́ wọn bá pakin pé kó wá ṣiṣẹ́ Aki lọ́jọ́ ṣiṣẹ́ akin wìrìwìrì tí mi gbòòrò tìtìtì ló dé wìrìwìrì náà ni mo ní ìbà ọlọ́run ìbà ìyàn ìbà ọlọ́run ìbà ìyàn àtàbàtúbù ìbà ọlọ́run ìbà ìyàn orísun ìbà ọlọ́run ìbà ìyàn ètò bàbá ètò ìbà ọlọ́run ọba dání má gbàgbé àjùbà rẹ̀ èèyàn ìbẹ̀ ọlọ́run ìbẹ̀ èèyàn tá a bá bẹ̀rù ọlọ́run ẹja páyà èèyàn náà nítorí wípé púpọ̀ èèyàn ló jẹ́ wípé ó kọjá bá a ti ń wora wa tá a lójú méjì ó kọjá bá a ti ń wora wa tá a lápá méjì ó kọjá bá a ti ń wora wa tá a fi àgbọ̀n ṣàlẹ̀ ṣẹ́nu gbórohùn ó kọjá bẹ́ẹ̀ ìbẹ̀ ọlọ́run ìbẹ̀ èèyàn kíbà ó ṣe kíbà ó ṣe bàbá wa ọ̀rẹ́ wa ẹ̀yin ó ṣe ajẹpọ tó bí ọjọ́ mẹ́ta kan tá a ti ń pè yín pè yín kẹ́ ẹ tó wá jẹ wá kí ló dé sáà sẹ́yìn lórí Orísun tẹlifíṣàn ni. ẹ ẹ kúkú ṣẹ̀ wá hmm. ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá àwọn àgbàlagbà wọ́n ní bí àdúrà bá gbà tán nígbà míì apá aládùúrà ò ní ká ọpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbàgbàgbà ọpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run hmm. tí wọ́n ń wá lẹ́yìn tó bí wọ́n ṣe sọ fọ́lọ́run pé kó rí bẹ́ẹ̀ lọ́lọ́run sọ pé ó rí ẹ má bínú sí wa. àdúrà tó tiẹ̀ wàá gbà yìí ṣe rí nígbà tẹ́ fẹ́ páàkì mọ́tò yìí ń ta lẹ́ẹ̀kan mò ń wò pé ah, ah, mọ́tò mo mọ̀ mọ́ bàbá ìkọ́ yìí ah, nígbà tó rí tẹ̀kọ́ agbádá tí wọ́n bá yín kọ lọ́tún tí wọ́n bá yín kọ lọ́tún rí àdúrà àgbà tán fáínálì ó ṣe pé ńgbà tí àdúrà ti gbà hmm? kémi náà tiẹ̀ gbádá bíi tiyín. ọlọ́run ọba ló ń ṣohun gbogbo fẹ́ni gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo ohun gbogbo ni àkókò wà fún àní lábẹ́ ọ̀run. Hmm. lábẹ́ ọ̀run ó fẹ́ papọ̀ mọ́ tí mo kọ́kọ́ fi gba àwọn ọ̀dọ́ láǹgbá mọ̀ràn bẹ́ẹ̀ni ohun gbogbo làkókò wà fún kí wọ́n tẹ̀ jẹ́jẹ́ kẹ́dà má kọjá kádàrá hmm. ẹni tí ò gba kádàrá. ń padà bọ̀ wá gba kódóró kódóró sì rèé. <laughs> àbàbẹ̀ kan ló ẹ̀ mọ́fẹ́nu fẹ́ dàbí àbàbẹ̀ tí kò dúró bá lòun wọlé tọ̀ yan kò ní jẹ̀pin gbogbo wa kò ní jẹ̀pin gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ̀ ṣàbá ń fi nǹkan tẹ̀dí torí lórí ètò tòní àwọn tẹ́ ẹ̀ mọ̀ nípa àṣà nípa àṣe gbogbo ẹ̀ láàtú ẹ̀ ń kó tó di pé akànlò àgbàmọ̀ ètò yìí gangan ní kíkún ẹja mọ̀ yín gangan gan akin ògúndòkun ọmọ bó gangan nìyí ibo la ti yín ìjọba àbílẹ̀ wo ṣé ẹ kàwé àkúnrè lọ́wọ́ ṣé ọmọ ọba nìyí ni àbí ká ọba lọ́la mo jókòó tì. akin ọmọ ògúndòkun lèmi jẹ́ hmm. tí gbogbo ènìyàn mọ̀ sí. ẹ bá ń ṣe kínú bí ewì hmm, ẹja ṣe bí ewì. akin ọmọ adéṣọlá rè é ọmọ ọmọ ògúndòkun. ẹ sọ fún wọn nílé. ajá lónìí gbígbó ọmọ oyin lónìí kókó ẹ̀mí ọ̀pẹ́ rẹ ló jọba àfòyìnbó akin adéṣọlá wìrìwìrì ló ní ìjìnlẹ̀ ọ̀rọ̀. káàbọ̀ káàbọ̀ akin ọmọ adéṣọlá ọmọ ọmọ ògúndòkun ọmọ aláṣẹ àlẹgbẹjì ọmọ kú bàbá nínú oòrùn ọmọ igi kan igi kan ọmọ igi tó ṣubú lọ́jà tí ò lè dìde àwọn baba tó baba ńlá baba tíá wọn daṣọ wọn èrò gini ìlà igi ńjọlá gbé ìró ọmọ ẹgbẹjì ìgbò hmm, bí mo ṣe ń sọ yẹn ó ti ń yà ọkọ pé ha ọmọ aláṣẹ àrè akin ọmọ ògúndòkun lèmi jẹ́ nílé aláṣẹ nílùú òkè o ìjọba ìbílẹ̀ kájọlà nípínlẹ̀ ọ̀yọ́ hmm. làgbébí mi. Mm. Hmm. ìlú òkè o omi mìíràn ti eré kan tí mo wá ṣe eré òkú kan tí mo wá ṣe bí ọdún bí ogún ọdún lé bí mẹ́ta ọdún mẹ́tàlélógún hmm. sẹ́yìn ah! lókè o. èèyàn dáadáa ni wá hmm, akálejò mọ́ra. bẹ́ẹ̀ ni mo rántí mo rántí mo rántí ah! ipa ò ní pin wọn lókè o a sì mọ bá àwọn bàbá wa tí ń bẹ wọn mọ mọ wa a wọn bá àgbà wọn sì túbọ̀ dalẹ̀ eh, wọ́n ràn mí lọ́wọ́ láwọn yẹn lọ́hùn tí irinṣẹ́ mi ò ṣiṣẹ́ ọmọ yìí máa mọ́ bẹ̀rù mọ́ bẹ̀rù ẹ̀ wọ́n fà gbà hàn ọ́ ni wọ́n fà gbà hàn ọ́ ni ẹ̀mí ọmọ nǹkan kan gospel singer lé ní ẹ̀mí <laughs> ọmọ nǹkan kan àwọn ah, ah, fà gbà hàn ọ́ ni ìwọ náà ohun tó kó wá ojú tí wọ́n lọ ẹ̀wọ̀n wọ́n wọ̀rí ẹni ọba ń ra bàbá parí kan wá <laughs> yóò sì gbàdúrà lọ́nà bá sì ṣe ní irinṣẹ́ bá ah, ókè o òkì yín o àpadà àkọ́kọ́ ọmọ yín là á gbé wá sí orí ètò lónìí ẹ ṣe ọjọ́ o <laughs> ọ̀rọ̀ o láti bí yín hmm. Hmm, ìjọba àbílẹ̀ wò ìjọba ìbílẹ̀ kájọlà. ẹ yá wò ṣó bá ìwé dé torí pẹ̀lú fìlà tá à ń wé yìí kọ́wọ́ yẹn pé báyá ìbílẹ̀ yànyán ni ẹ bá lọ. ìlú òkèèrè náà láti lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń pè ní primary school. Hmm. ìlú òkèèrè náà láti lọ iléèwé girama yẹn níjọba ìbílẹ̀ kájọlà. àgbà tó yá a tẹ̀síwájú a lọ sí iléèwé olùkọ́ àgbà yẹn St Andrews College of Education tí wọ́n pè ní Emmanuel Alayande College of Education lónìí Mm. Ah, lẹ́yìn yẹn a tàtàkù lọ sí iléèwé Ọbáfẹ́mi Awólọ́ yunifásitì nílé Ifẹ̀ mm. a gba oyè àkọ́kọ́ léyìí tó ń pè ní first degree mm. ah, ìmọ̀ nípa orin òun ni lẹ́kọ́ ní college of education ní yunifásitì ah, pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run a tún a tún ti bomi basẹ̀ láìpẹ́ láì jìnnà a tún gba ìwé ẹ̀rí mo yege gẹ́gẹ́ bí eléyìí ah, ah, tá à ń pè ní masters nínú ìmọ̀ orin. orin náà <laughs> a tún nǹkan tó ta kókó nínú orin àìpàápàá jùlọ lórí ètò tòní pẹ̀lú wínrínwínrin láṣẹ ọlọ́run ọba wínrínwínrin ojú mi lọ̀rọ̀ wà ojú lọ̀rọ̀ ẹ̀mí kan ẹ̀ mọ́ wò báyìí ná ìmúra yìí ò fi bẹ́ẹ̀ fẹ́ jọ ti àwọn tí wọ́n ń sọ pé àwọn kàwé <laughs> gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó gba oyè àkọ́kọ́ first degree tó ti ti ń tẹ̀sẹ̀ bọ ìpele kejì báyìí ìbéèrèbéèrè eh, tó sì ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa orin kí ni tó bí n tẹ èèyàn láàyò yìí ah. tó ní ta máa gbéyàwó lórí ètò tòní gangan ó ní ẹ̀ ń kéwì ẹ̀ ń kọrin ẹ̀ sì ń sùn jàlá ìyàtọ̀ láàrin ewì àti ìjàlá ẹ̀ bá wa tu àmọ́ kí ni tó fà tẹ́ fi wà báyìí tẹ́ mọ́ wọ kóòtù káàkiri. Àtàbàtúbú bá àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n ní ẹni tó bá sọ ilé nù ló ṣàpòyàkọ́ ó sọ àpòyàkọ́ hmm. àwọn ọ̀gá wa tí wọ́n kọ́ wa níṣẹ́ orin àwọn pàpà jẹ́ kó yé wa wípé kò sí bí a ṣe lè kọ orin tàwọn elédè gẹ̀ẹ́sì tó àwọn àtọ̀húnrìn wá a lè ṣe jù wọn lọ. láwọn iléèwé tí mo lọ wọ́n mú tiwantiwa orin ìbílẹ̀ wọ́n mu ní ọ̀kúnkúndùn ẹ bá ń dá lé mi tẹ́ ẹ bá dé gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò bàbá ètò bí wọ́n ti na ẹnu léhun bẹ́ẹ̀ ibẹ̀ làá gbà mọ ikú tó pa ewì làá gbà mọ ikú tó pa eh, ìjálá làágbà mọ tìfún tẹ̀dọ̀ orin táwọn gan náà mọ̀ ń pa ẹ̀ ẹ jẹ́ lọ ṣèkẹ́ wọn láti yànyàn òkè wẹ̀yìn náà wo èmi sì rẹ́ ìjẹ̀ṣà ẹ jẹ́ wọn jẹ yàn ìjẹ̀ṣà gẹ́gẹ́ bí ìṣe tèmi torí mo mọ̀ kí àlejò ẹ̀yin dáhùn omi ẹni sí mẹ́ngbà táwọn abákẹ́rẹ́ ń jẹ yan tiwa. àwa la lè lọ àwa la lè lùbọ́. ẹ̀yin èlùbọ́ iyán ló ọkà lóògùn àìrárá là ẹ̀kọ́ ẹ̀fí nílẹ̀ <laughs> ọlọ́run fẹ́ẹ́ sọ fọ́fẹ́ sọ wá nǹkan fìdílé ètò yìí tẹ̀síwájú tó tẹ́ bá sì máa padà rí mi n tí ń mẹ́nuba yẹn wọ́n á tún désàlẹ̀ kòkò mò ń bọ̀ àti ìdè ẹ máa gbà á <laughs> máa.